àrùn alìkìrán àyà alákọ̀ọ́kọ́ a lè rí láàárín aláàrùn láàárín láàárín àlàárín jẹ́ kọ̀ọ̀rọ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم لك الحمد على ما بلغتنا شهر رمضان وتقبل منا ما قدمناه فيه من الصيام والقيام وآسن لنا الختان اللهم اجزيك سعنا على براتنا شهرنا وعيد علينا أعواما عديدة وازمنة مديدة ونحن وجميع المسلمين في أتم صحة وعافية واجعلوا شاهدا لنا لا علينا اللهم اجعلنا فيه من وثقائك من النار واجعلنا فيه من المكذوب اللهم ألف بين قلوبنا وأسر ذات بيننا وأتنا سوء السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسمائنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم اجعلنا شاكرين لذلك مسلمين بذلك قابليا واحكمها علينا اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاة وخير العمل وخير الثواب وثبتنا وثقل موازيننا واكف إيماننا وارفع درجاتنا وتقبل صلاتنا واغفر خطيئتنا اللهم إنا نسألك فواتح الخير وخواتمه وجوامعه وأوله وظاهره وباطنه والدرجات العلى ألا يرضى إلا رسالك أسأل ذلك لنا واجعل أوزعنا وتجمع أمورنا وتطهر قلوبنا وتحسن فروجنا وتنور قلوبنا وتغفر لنا ذنوبنا ونجعلك درجات العلا في الجنة اللهم إنا نسألك أن تبارك في نفوسنا وفي أسمائنا وفي أبصارنا وفي روحنا وفي خلقنا وفي خلقنا وفي آلنا وفي محيانا وفي مماتنا وفي أعمالنا وفي أسنا ونسألك درجات العلا من الجنة اللهم جنبنا منكرات الأخلاق والأعوال والأعمال والأدواء اللهم قنعنا بما رزقتنا وبارك لنا فيه وارض علينا كل غائبة لنا بخير ربك يا رحمن برحمتك يا رحمن برحمتك يا رحمن إنه من سليمان بسم الله kọ́ lè má الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته قتل ما أوحي إليك من الكتاب فقربني إلى الله تعالى بتلاوته وتكسفني عن فاسه وتعفصا لمعانيه فإنه من أفلل الأعمال أتفاقم مع قلة القراءة أفضل من المجد na a ya tatu tatu ala wasi wasi wasi omi alimnatpili kụrụa anminali ayat stat alapi astapi astastna alipoiri aamụrụ aipo miri anahayụ alipụ miri awa do ipo miri awaido

الله بسم الله Aya alákọ̀ọ́kọ́, a lè máa ní àdáwọ̀lá ìlà ìlà aláyé sọ̀rọ̀. الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان iná ládínà káfàrú bí àyà ti láì làwọn àdáàbò ṣàdínú wàlá àfihàn fíǹtì kan iná lára yáfà lè ṣe é hù sílẹ̀ àríwá láti sàmáì. هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم الحمد لله Adá ọpẹ́ fún Ọlọ́run. Lẹ́yìn náà látọrọ àlékún òfin ọlọ́run àtọ́nà ọlọ́run ọlọ́run kó túbọ̀ bá ní ṣe fún aṣíwájú ẹ̀dá ànábì Muhammad ó bá ní ṣe bẹ́ẹ̀ kárí gbogbo àwọn aráalé rẹ̀ àti àwọn sàábà àti gbogbo ẹni tó bá tún pè ní sí ọ̀nà ọlọ́run gẹ́gẹ́ bọ́lá ń ṣe fi rán ànábì wa Muhammad sallallahu alaihi wasallam títí di òpin ayé lẹ́yìn náà àwọn àlùfáà wa àgbà tí wọ́n ní orí pátá wà yìí àwọn náà ni fọ̀lí láti ṣẹ́yìn Abdul Baki ọlọ́run bá ní sàlékún òkè fún wa bá lè fi wọ́n sí àyè àwọn tó dáríjì tó sì tẹ́ bẹ́ẹ̀ ni wọ́n bá ní fi fún àti gbogbo àwọn alájọṣe wọn lórí ìsìláàmù nígbà tí wọ́n fi wà láyé ọwọ́ fi kárí gbogbo àwọn òkú mùsùlùmí pátá ọlọ́run bá lè sàlékún ìjẹ́ fún gbogbo wọn. lẹ́yìn náà mo wá kí gbogbo ẹ̀yin bàbá mi ìsìláàfù dín ẹ̀yin àfáà wa ẹ̀yin ẹlẹgbẹ́ wa àti àwọn tó tún jẹ́ ọmọ fún wa ọjọ́ máa kéwù mo ń la kéwù gbogbo orílẹ̀ ẹ̀ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ o àdúrà wa ni pé ọba tó ṣe ní alámòjútó fún ìsìláàmù. iṣẹ́ ọlọ́run lẹ́ ń ṣe ọgbà ìṣiṣẹ́ ni o ọlọ́run ni yọ wá ń ọlọ́run bá sì gbé àyàn ṣiṣẹ́ ọfẹ́ràn rẹ̀ ni ọgbọ́ iṣẹ́ ọlọ́run àgbélẹ̀ o àkí àfa àwọn ọmọ náà káàbọ̀ àlọ́ ẹni ní má kíga àtọ̀là máa ń ó ní ìfẹ́ àràádà láògbé abúdì khaira ista amala ó ń dábàá ń bá gbèrò sẹ́ẹ̀rì gba ó gbèrò oore gbẹ nìkan ọlọ́lọ́run ọba gbà síṣẹ́ àwọn sàábì olùjẹ́lì wọ́n sì mọ̀rọ̀ gbọ́ wọ́n wá bí òjíṣẹ́ ńlá mọ̀ọ́mọ̀ léèrè ìgbani ṣiṣẹ́ nínú àdáàdà àwọn ẹ̀dá tó dá ni ó wà ẹni àgbà ṣiṣẹ́ ẹni tá a fún lówó jímọ́ ẹni tá a pé ó di jímọ́ àkà tó ń sanwó ẹ̀ fún ọ ẹni tá a pé ó ti parí oṣù ọdọgbọ̀njọ́ o ọlọ́run náà ṣé tí wàá máa ń gbà yẹn ṣiṣẹ́ ànábì sì dáhùn ó ní bẹ́ẹ̀ ni ó ní àmì táàrí fẹ́ńtọ́nà ń bá gbà ṣiṣẹ́ ni pé wíwà fíkùhù nílé àmánì sọ́ọ́lì ọmúlá ìmọ̀ọ́tì ẹni ọlọ́run bá gbà ṣiṣẹ́ ọlọ́run ó fi ṣe kò ń gbé ẹkọ́ máa ṣiṣẹ́ rí tọ́nà yọnu sí kó tó di kókó láyé iṣẹ́ rí ni ọmọ sí nínú iṣẹ́ rẹ tó sì pàtàkì òun náà lẹ́sẹ̀ yóò gbẹ̀yìn ẹni ọlọ́run àìsàn ma ọ̀rọ̀ ọlọ́run islam ọ̀gá ọmọlọ́ọ̀lẹ̀ lẹ̀ náwó sí lẹ̀ ná àsìkò yín sí. Ànábì wa ní sọ̀sọ́lá ọlọ́ni ọlọ́mbá wa fẹ́ràn rẹ̀. Ó ní Yásíbìlù wà lé kọ̀ wá ní ibiṣẹ́ rélẹ̀. Onye ní àmọ̀ ṣe títí tí ó wà fi sán lérí ẹ̀. ẹni ọlọ́run bá ní kọ́tán lẹ́nu iṣẹ́ rẹ ó kú oríire tí ò ṣe ní alátìtàwọ́ yọ. táwọn gbẹ̀yàn lè máa iṣẹ́ bọ̀ láàárọ̀ kọ́tọ̀sán ó kú ìdèdéjá tí ó parí ẹ̀ òun ò ṣiṣẹ́ mọ́ àtọwọ́ dáàtọ̀ òun àti gbogbo ẹ̀ òun òun ẹni ọlọ́run bá tó bá fẹ́ràn rẹ̀ orí ẹ̀mí ọ̀tàn sí ìnáyẹ ọlọ́ọ̀rọ̀ fẹ́ràn lọ́fẹ́ yọ ń sẹ́yìn kò sí bẹ́ẹ̀ wúlẹ̀ irúfẹ́ wọn ni a máa ṣiṣẹ́ ọlọ́run lọ́wọ́ kù díẹ̀ wọ́n bà kó mọ̀ lákan náà gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìsìláàmù pátá ọba tó ní ọmọ rẹ̀ lọ́rùn àtẹ̀yìn àtàwá ọlọ́run yá ṣe kalẹ́ o wáyé ọrùn sí wa akínyẹ́ o àtúnpéjọ ṣe àǹtọ̀rán lẹ́ni tí ń sọ látún tẹ́wọ́ sọ́lọ̀ pé Fàyà rọ́bì àwọn náà láti mọ̀hánà mọ̀háyàjọ́ ọlọ́rọ̀jẹ́ mọ̀rẹ̀ ìlànà tó lé òfìfà. Fàyà rọ́bì àwọn náà ọlọ́run ìrànlọ́wọ́ rẹ̀ là ń fẹ́ o ìrànlọ́wọ́ rẹ̀ ló ń fún ẹ̀dá lágbára a máa lé ẹni ọlọ́run ọ̀bá rẹ̀ lọ́wọ́ kò lè láṣeyọrí kò sì lè jẹ́ èèyàn ọlọ́run dákun máa ràn wá lọ́wọ́ o gbogbo pátá máa ràn wá lọ́wọ́ o wọ́n dá wa dára wa adúlá fẹ́ bẹ̀rẹ̀ ṣúra mi adúgbàfọ́lọ́ ń gbé ìjọba náà la bẹ̀rẹ̀ ṣúra ti bàkárà àbí abẹ̀rẹ̀ rẹ̀ ní akọ̀wé ọ̀rọ̀ mi wò adúgbàfọ́lọ́ ń gbé. فسبحانه في ذاته وصفاته ويده في ذاته قل هو الله adúgbẹ́ fọ́lọ́ ọrùn mẹ́rin nígbà pé àwọn àfà wa tàbírò ẹlẹ́ẹ̀kẹ́lò láǹṣẹ́ lẹ́yìn tí ń kò láyé lẹ́ẹ̀kẹwàá Àṣàkọ́ mìíràn bí i àmúta àrẹ̀kọ́rẹ̀dá. Ìyá máa ìyá máa nìna lè máa kéré Àtàwà ó di ọdún kẹlù tẹ́ kò láyé ọlọ́dọọdún kẹwàá. Àti àwọn àmì ìwà. Ọmọ ìlélẹ́dọ̀ láàrín ọ̀rẹ́ a kí àwọn àmìlò wa náà ma ní kálàáfíà wa náà yí àjọ láti pẹ́ akọ̀wé ọba ni wò ó mo ní àkọọ́lẹ̀ nǹkan dání àwọn àpá àwọn ní alẹ́ àtúnyábùkọ́ wà ní ìrìnlọ́lá sọ́nà lómi wà sọ́rọ̀ ìbò ní àfíta àrẹ́ àrẹ́ فلكل وسائل الاعتكاف لعبد لولا الكتابة لنسينا أكثر كل أكثر الأسياد tí ìbá tọ́lá àkọọ́lẹ̀ ọ̀pọ̀ nǹkan làbá máa gbàgbé àánú ẹni fọ́lọ́wọ́ gbogbo gbogbo rẹ̀ ó ń dìtànù ni ó wà ibo láti bẹ̀rẹ̀ àwa tí àwọn ọmọ kéwọ́n mo láti bẹ̀rẹ̀ níbo làáfà àwa ṣe dé níbo láti gbé ábígbàgbé ìmọ̀gbà wo àkọọ́lẹ̀ àkọọ́lẹ̀ ọ̀sán wa àmọ́ àkọ̀wé gbà Èyí akọ́kọ́ ilé ìsìn, òun ni ọjọ́ tí a bẹ̀rẹ̀ sọ́tù bá àgbà láti ọ̀dọ̀ àmì pàṣẹ àlẹ́ ní pàṣẹ àlẹ́ bá parí àkọ́kọ́ àwọn abẹ̀rẹ̀ pàṣẹ àlẹ́ so abẹ̀rẹ̀ ní ọjọ́ Sunday ọjọ́ kọkànlá oṣù kẹfà ìyá tó ta lọ́nà seventeen ọjọ́ kọkànlá oṣù kẹfà ìyá tó ta lọ́nà seventeen àwọn mẹ́rìndínlógún a máa wò dà akọ̀wé nàìjíríà pé kí lọ sọ adúpẹ́. àwọn fẹ́ bẹ̀rẹ̀ súrátù ìmọ̀ràn lónìí tó a bẹ̀rẹ̀ rí ọlọ́run jẹ́ ayọ̀rí ẹ̀ láyọ̀ àwọn tá a bẹ̀rẹ̀ náà ni ó jẹ́ ayọ̀rí rẹ̀ o àwọn tá a bẹ̀rẹ̀ àwẹ̀ náà ni ó jẹ́ ayọ̀rí ẹ̀ o a tún wá sí ọ̀pọ̀ rẹ̀ láyé o àwa máa bá lọ bísímìlà. tó ayé àkọ́kọ́ nù àwọn aráàbù mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn àáfàá wọn ní kásádà gbọ́n ká sọ pé aláwọ̀ álámù bí mọ̀rá dìde ìsáálíkà. ọlọ́run lọ máa ń tọ́gbà lérò lórí ẹ̀ tàwa fi bá mi mi. náà ọlọ́run wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ láti máa sọ fún òjíṣẹ́ ńlá ọlọ́run ìròyìn ẹ̀ lọ́kọ́ bẹ̀rẹ̀ ó ní òun lọ láàrin. Òun lọ lọ́n tó yẹ pé kò sí ẹlòmíì mọ́ lẹ́yìn òun. Òun lọ bá láàyè. Òun lọ bá tó ń rọrọ̀ pẹ̀lú sáàtì ẹ̀. Ọba tí ò fara ti ẹ̀ nìkan kan pa nínú ẹ̀rẹ́ ọlọ́run. Lẹ̀zọ́ra lórí kàlùkù tó bá bẹ̀rẹ̀ hàn kọ̀ ọlọ́run wá ń sọ fún òjíṣẹ́ ńlá Muhammad ọlọ́run ní aṣọ alukọ̀rọ̀ánù kalẹ̀ fún ọ nítòdodo lásọ kalẹ̀ o. alukọ̀rọ̀ánù bá ìsọ̀kalẹ̀ fún ọ yìí ó tún ń jẹ́rìí òdodo gbé àwọn tíra tí ń wájú ẹ̀. wàá ń bàlẹ̀ àtàwọn ọ̀tàwọn ní ọlọ́run náà lọ́wọ́ tó wáyé pé ó tún wá sọ àtàwọ́rá kalẹ̀ àti ìgbìlà síwájú alukuran. ọlọ́run ní méjèèjì yẹn tá a sọ̀kalẹ̀ ṣáájú náà atọ́nà la ṣe fún àwọn èèyàn. wọ́n á dára lójú ọ̀pá. lẹ́yìn náà ọlọ́run náà ló tó wá sọ fúrí kan ó tó sọ kalẹ̀. Ìlà ìlàrí ìlàbáwá lóru ara bìlá. Ọlọ́run ní ẹjọ́ àwọn tí wọ́n ṣe àìgbàgbọ́ sí àwọn ohun àrísàmì ọlọ́run. Ìgbàgbọ́ aláàbò ìyà tó le koko tó lágbára yóò máa jẹ́ tiwọn. Wàlúwà ọ̀rọ̀ àti ìjọ́ ọ̀dọ̀ ṣe pa ọlọ́run ní òǹlọ́ba tó tóbi ṣúǹtì fáàmì ọba ọba ọba onígílágìláyà ọba tí ń fìyà jẹ ẹni ọba sẹ́ náà sànú wa. Inna Allah la yakhfa alayhi shay'un fil ardi wala fis samaa. Ọlọ́run wa bá ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ó ń lọ wa tó ṣe pé nǹkan kan ọ̀pá mọ́ fún pàápàá. nínú ilẹ̀ tàbí nínú sánmà. Wíwá ìlàdí yóò gbà wíwò fún ọjọ́ ààrẹ ìgbà ìgbà ìgbà. Ọlọ́run bá dá ń sọ̀rọ̀ rẹ̀, ó náà ní júwe ara rẹ̀ o. Ó náà tí fọ́tò ó dojúkọ gbogbo àwọn ẹ̀dá. fọ́tò sínú kò sí ọba kan náà àfọ́nà náà o ó ń lọ́wọ́ tó tóbi ọba ọ̀jọ̀gbọ́n ìdílé ayé nù aláàfà adúpẹ́ a wà á bọ́ sínú tàbísírù báyìí. Tàhálà ó ìlànà tààlà mú náà fàrí nà ní. Àláwò ìlà máa gbáàlà wọn náà fàrí ìrìnlẹ̀. Ọlá àdára láyé òjé ìrìnlẹ̀ ọ̀pìnà sí. Ká máa wo ẹ̀yìn àfáà wa, ẹ̀yìn ẹlẹgbẹ́ wa, ẹ̀kàn fi lẹ́nìkan lọ́lá ni o. Gbogbo yín ni àfáà wa o, wo. àwọn ní sẹ́rí sọ́rọ́tò alìmọ̀rá náà ní lọ lọ́gbọ́n sí ọlọ́run ó sì jẹ́ ọgọ́rùn-ún méjì ayà wọ́n ní àyà kan péré ẹ̀ ní ọ̀bá nàbí ní wọ́n sọ súrà ẹ̀ ní nítorí ohun tó olú nínú súrà ni wọ́n máa fi gbé orúkọ rẹ̀ jáde. Umurana tó wí o, Umurana náà pé méjì o. Bàbá tó bí Míríámà, Umurana ni. Bàbá tó bí Ànábì Mùsá, Umurana ni. Oye wa fẹ́ pé sùn, wọ́n bá ìbẹ́ pé ọmọ ìmúránà ìmúránà tọ́lọ́ wa ń sọ yìí àlàfo rẹ̀ ti bàbá mẹ́ríàmù yi. tí wá ń rẹ̀ sí bàbá Musa ìmúránà Musa wọ́n a alifu wọ́sàmánì ní àfihàn ámì àkọ́kọ́ lẹ́gbẹ̀rún kan ọdún náà lẹ́yìn náà tún wá rí ọgọ́rùn mẹ́jọ ẹgbẹ̀rún kan ọdún àtọgọ́rùn mẹ́jọ tí tó ti lọ pẹ̀lú mẹ́jọ ẹgbẹ̀rún kan àtọgọ́rùn mẹ́jọ níbẹ̀ láàrin imúránà bàbá Musa sí imúránà ti bàbá Mariama ní fi sọ ṣúra nígbà bá ń tẹ̀síwájú ń bẹ̀ á orúkọ rẹ̀ ọlọ́run ní àlefùlámi aláhùn aláhùn mímúra ní ìlú ọlọ́run náà máa ìtọ́gbà lérò lórí ẹ̀ o. Allahu ọlọ́run ọba bá ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò sí ẹnì kankan náà fún náà aláàyè lẹ́kọ̀ọ́yọ́ ọba aláàyè ọba tí ò fi tẹ̀dá ọba tó dájú fún rẹ̀ tí náà lọ́lọ́ lórí ayé àǹfààní tí ń bẹ́ẹ̀ á padà sílẹ̀ tó bá sí díẹ̀ inṣàlá aláwọ̀nínú sọ́lá lẹ́ẹ̀kà yá muhammadu alikitaba alikurhana ní yẹ́bẹ̀ aláwọ̀lá sọ tíra kalẹ̀ fún ẹ muhammad sallallahu alaihi wasallam tíra náà ní alikurhana múnítàbí sáábìlì ákì tó kún fún òdodo ní bá pe nǹkan ní múnítàmùsà kéèyàn ọdá sọ́búra látòkè dílẹ̀ ní jẹ́ múnítàmùsà nípa pé gbogbo ń tí bernard kura látòkè dílẹ̀ kò sí àṣàdànù ńlẹ̀ ọlọ́run ti sọ yí pé. aṣọ tíra kalẹ̀ fún ọbìnrin ákì àwọn àfọ́ńdásùn yẹn wá ní múlí tàbísà ìlẹ̀ ákì tó yẹ pé òdodo ní gbogbo ẹ̀ látòkù délẹ̀. bisiliki pẹ̀lú òdodo la fi sọ kalẹ̀ o tí ahabari hì nínú àwọn àròyìn tí ń bẹ fún. mùsọ̀dí kọ́ alukóránù tá a wá wí yìí ó wá ń jẹ́rìí òdodo gbé ìmọ̀ adé nàìjíríà yìí. àwọn ohun tó wà níwájú ẹ̀ àṣekọ́bílà wí nímẹ̀lì kùsùlì àwọn tíra tó ṣáájú rẹ̀ gẹ́gẹ́ bí àtàwọ́rá ìjìlá sàbúrá wà á ń sọ́dọ̀ àtàwọ́rá àtàwà ní ọlọ́run náà lórí tó sọ àtàwọ́rá kalẹ̀ èyí tó a fún àdébì mọ́sá ọmọ ìmúra náà náà bá alẹ́rìndínlá àtẹ̀yítà sọ̀kalẹ̀ fún ànábì ìsá ọmọ Màríà ní kọ́bùlù síwájú ayé kọ́bùlù tàǹsíìlì yìí káwọn ohun kùránù káwọn ohun dáfsírò síwájú kí kùránù tó dé láti sọ àtàwọ́rá àti ìjìlá láti sọ lọ́láwọn ànábì tí a fi rán wọ́n ṣáájú ànábì Muhammad gbà tí a wà nílé ké nínú kíláàsì tá a bá ń kọ́ àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ a máa kọ́ nìkan tá a máa ń dá àwọn ọmọ lára wọ́n sọ pé kọ̀bùlàhù ọdíjà ìsá ظلموا تعجلوا بيتهم بيت اليمام كلهم ẹ wá yá kí n kọ́dé lẹ̀ ọ́ kí àwa tá a mọ̀ ká tuntun lè mọ̀. kọ́bùlà ń kọ́díjà àyíṣà kọ́bùlà àyíṣà jáà Mùsá kọ́bùlà Mùsá jáà Nóhù báyìtùhùn báyìtù lè ara mi kó lò fún bílí báyìí náà sí rájá kọ́. tọ́jú ìgbà ayé bá kọ́bùlà ayé bá kàró lọ kọ́bùlà ọ̀gá lè ara mi. àṣẹ kábúlà wú síwájú kó ń ṣe ọlọ́run ó tó dé. anábì Ìsá ọmọ Mariama ó ti dé ṣáájú rẹ̀. kí Ìsá náà sì tó dé ànábì Mùsá ọmọ Imrana ó náà ti dé ṣáájú ẹ̀. kí Mùsá náà tó dé. ànábì nùhù ṣéhù ní mọ́lúsà yìí náà òun náà ti dé sáájú ẹ̀. wọ́n ní ilé gbogbo wọn tó túmọ̀ sí wípé àwọn èèyàn wọn báwọn ànábì ọlọ́run yẹn bí wọ́n ṣe lórí wọn tó bẹ́ẹ̀tù ń bẹ́ẹ̀tù lára gbogbo ń ọ̀fẹ́ láwọn èèyàn wọn ṣe bẹ́ẹ̀ ni gbogbo àwọn òjì Gbogbo wọn ni ó sì dé pẹ̀lú báyìí náà ti kọ̀ọ̀kan. Akí ìmọ̀mù wa, mọ́sáàsì wa, ìṣẹ́ àti nàbà rákà. Ó wà láàyè fún níbùkún. Ọlọ́run ó fi mọ́sáàsì, ó fi sọ á lóko rẹ̀ níwò. o, Na fagbánijá lópẹ́ o. àwa náà rọ̀ yá yá yá káwa náà wọ́n parẹ́. àmì o tí orí parí ọ̀rọ̀ parẹ́ èèyàn parẹ́ náà nínú nǹkan. àbá àwọn àgbà wọn parẹ́ o aláwọn mọ́pàá wa náà lẹ́wọ̀n. tó o mọ̀ rò pé àlàyé tí kúránù ń sọ à ń gbọ́ o pàápàá ẹ̀yìn

وأنزل التوراة والإنجيل من قبل ọlọ́run ní ká tó fún ìrẹ́ Muhammad ní kò ránú o a ti sọ àtàwọ́rá kalẹ̀ síwájú bẹ́ẹ̀ náà la sọ ìjìlá kalẹ̀ síwájú ẹ kọ́bùlà tàǹsíìlì yìí ká tó sọ kúránù kalẹ̀ olúwa ní ìdá atọ́nà lọ́jẹ́ afọ́ńtàǹsíìlì ní àlẹ́ àálí bìmọ́nà áàdìyẹ́nì nínú a aláti tírọ ọlọ́run làwọn gbogbo òwe òfin tó sọ̀kalẹ̀ èyí tó bá jàtọ̀ ọjà ń bẹ̀ òun náà láàárọ̀ sẹ́yìn ẹ̀ tọwọ́ bọ̀ tó yẹ pé kèé ta àgbẹ̀nukú ló máa yí padà ọ̀rọ̀ ọlọ́run ni ó wọ́n pè ọlọ́run bá yàtọ̀ tí wọ́n yí padà ń bẹ̀ eléyìí àfikún lẹ́sẹ̀ ọlọ́run ọ̀sọ́lé olúwa ní òdá ní máa sí àwọn tíra méjèèjì ta mẹ́nu báyìí o àtàọ́rọ̀ àti ìjìn ọlọ́ní atọ́nà lásí fáwọn èèyàn ní mẹ́ta bá àmọ́ fáwọn tó bá tẹ̀lé méjèèjì wẹ̀lẹ̀ ìbúrò sí ìmọ̀ àwọn àfọ́ ní tafsiru wọ́n ní àríwò òye kan bẹ́ẹ̀ o wọ́n níbi à ń sálà wàbílẹ̀ kúránì yà ń sílù wọ́n ní bàbá wo alukùránù nígbà aláǹfẹ́ sọ ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run ní nọ̀sálà ẹ̀yin olójú nínà ẹ̀sùn wá ń kálẹ̀ ká lo pásíkòl àbọ̀ ní tíra ó ní wà sí dínkùrù ha dánù àrò ìwà nínú ha dáyé ló kàmọ́ ayò wà sí dínkùrù ha àrò ó ní àláyẹ̀ lọ́sọ̀rọ̀ gẹ́gẹ́ ojúlé àfáà ní tó bá mọ̀ òdúdí àwọn èèyàn ọlọ́run dá àwọn èèyàn ó fún ọ nímà tó bá mọ̀ òdúdí tó bá nawọ́ báyìí tó bá nà báyìí ó ní tó túmọ̀ sí tó bá kakò báyìí ó ní tó túmọ̀ sí aláàfíkà mẹ́rin ló lè fi sọ méjèèjì fáwọn ọlọ́ọ̀bá nìkan wọn gbogbo ẹ̀ ló sì kọ́ wa ó sì yé wa adúgbò fọlọ́ ni ó yé wa kọ táyé bá wà wá kọ. náà ẹ bá ń fún àwọn àmì ẹ bá ń fún àwọn àmì wa. torí kéèyàn sọ̀rọ̀ kò rí ẹlẹ́rìí ọkùn ọ̀rọ̀ lè. ọdún tí wọ́n ti wà ìyá ìbáwọ̀ máa tó sí àmì kọ̀ ìlà àwọn àbáwọ̀ ayé àmì ni a lò ó àwọn àbáwọ̀ ayé àmì tó kù ìṣòkọ́ náà lára àwọn àbáwọ̀

akẹ́rọ ẹnìkan nu kẹ́nu tíra ọba lọ dó lọ́dọ̀ àwọn tí ń gba fẹ́sùkù ó ní ẹ̀rọ àpò fẹ́sùkù lóyìn máa ń fi kákéw olùbẹ́rà wọ́n bá gbé kan fún ó lóun ò ká wọ́n tún gbé kan fún ó lóun ò ká wọ́n ní ti ń ṣe òun sí ìmọ̀ àwọn tí wọ́n fi fẹ́sùkù lójú wọ́n ti lọ kéwù ni wọ́n ti lọ kàwé ni. ló fi jẹ́ pé fẹ́síkùlù yẹn ó ń gbé oúnjẹ ó tóbi lójú wọn bọ́ọ̀ bẹ gbẹ̀rún ojú ọ̀ṣọ́ ọdẹ tó nímọ̀ ọ̀nà ọ̀kọ́mọ̀ ni o. a sọ pé gbogbo àwọn tó ní fẹ́síkùlù ni wọ́n lù. ń sọ bá sùrù sí ó níwà ó ní àríwòye ń bẹ nínú ọ̀rọ̀ méjèèjì tọ́lọ́ ń sọ bí a ń sálà nípa pé ó sọ pé wà á ń sálà gbàgbé náà fẹ́ sọ tàwé tàbí ìjìlá ó ní wà á ń sálà táwọ́rá tàwálé ìjìlá ní ń kọ́ gbúdù ṣùgbọ́n bí a ń sálà ọ̀dẹ́lẹ́gbọ́rẹ́ áàní yà ń sílù ìlú kíta yìí tẹ́wọ́ wá wo gbọ́ ọlọ́run fẹ́ sọ ti kúránù níbẹ̀rẹ̀ ọlọ́run ní nàṣálà àléékà ní kìtàbà ilẹ̀ àti wọ́n gbọ́ fẹ́ sọ ti tàwọ́rẹ́tà àti ìjìlá ó ní wà á ń sálà tàwọ́rẹ́tà wà ní ìjìlá yàtọ̀ ń bẹ́ ń lọ o n ti ń ṣiṣẹ́ láàrin òun yẹn ń pè sọ́rífù mọ sọ́rífù èyí ọmọ díẹ̀ ọlọ́run tó nímọ̀ tán ọmọ díẹ̀ ọmọ díẹ̀ díẹ̀ arúgbó àtúnrú bàhíyà torí ìṣẹ̀yà lónìí ni fún fàhálà onímọ̀ọ́nà ẹ̀nà sálà ṣùgbọ́n a ń sálà yẹn ó wá níbi mọ̀ọ́sùnfò afọ́álà afọ́álà wá sínú ansálà fàhálà wá sínú tẹ̀yìn nà sálà. ẹgbẹ́ nínú rìbá ìlú méjèèjì ti wá ó wá ń sàlàyé fún ẹ pé nínú sọ́là tí kúránù wíhùn lọ́nà nínú sọ́là ní kálíkìtà láyé mọ́ọ̀nà rẹ̀ ni pé àlèmúkítà bí lítàkìrírì nípa pé alukùránù wá ó tún wá ó tún wá ó tún wá. ṣùgbọ́n a anáwùmọ́ à ń ṣàlàdá fún àtàwọn ahídàtà nítorí pé àtàọ́rá àti ìjìlá ẹ̀ẹ̀kan náà lọ́lọ́run sọ gbogbo ẹ̀ka ilẹ̀ pè lọ́lọ́run sọ pé wà á ń ṣàlà àtàọ́rá àtàwọn lè jí ìlànà ń kọ́bùn ní tàti rírì alukóránù ń sọ̀kalẹ̀ díẹ̀ nígbà tọ́lọ́ ń ti sọ̀kalẹ̀ sí bẹ́ẹ̀sìlì ìsátìtàn láti lọ́ọ̀hìn mahfuz lọ́ọ̀hìn mahfuz ọlọ́run ẹ̀kan náà lọ́lọ́run sọ̀kalẹ̀ láti lọ́ọ̀hìn mahfuz ó wá sí bẹ́ẹ̀sìlì ìsátì àyè kan tí ń bẹ sọ́mà sọmọ ayé níbẹ̀ wá ní wọ́n ti ń náà ti mú wá ní asúbùlù wàkọ́hì bí gbogbo àwọn tó bá tó ń ṣẹlẹ̀ sí kíre gbọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀ sọ̀kalẹ̀ gbogbo ẹ̀ lójú sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ yóò máa máa wa bá ní o bá ní àbùníyà tafsiri là nka kà lọ le nílẹ̀ anáwùmọ́ ansàlá dáfọ́àtà wáhídàtà bíhì bihi yìí o yàtọ̀ sí kúránù kúránù òun sọ̀kalẹ̀ ní jùmọ̀ràtà wáhídà láti lọ́hìnì màfúsì ó sọ̀kalẹ̀ sí bẹ́ẹ̀tìlì ìsà ṣùgbọ́n láti bẹ́ẹ̀tìlì ìsà yẹn wọ́n mú wá di ní tó ṣe déédéé ogún ọdún àtọdún mẹ́ta ló ṣe ọlọ́run fi jíṣẹ́ ọlọ́run wá ní wàá ń sọ̀rọ̀ àlìfòròkánà bìnnáàmà ní kùtùbù ni àwọn tíra náà àpapọ̀ ẹ̀ náà ọlọ́run pè ní fòròkánà sọgbọ́ bìnnáàmà ní kùtùbù àlìfáàrì kọ́tùbẹ̀rẹ̀ náà lè ákíwà bá sí pàápẹ́ gbogbo àwọn tíra náà ni ọlọ́run ló sọ kalẹ̀ ó ṣe ìpínyà láàrin òdodo àti rọ́ ó mú rọ́pò lárùn tọ́ ṣùgbọ́n wọ́n sàkárà ó bàága sífìrì tàlásàtì níyàwó mà má àdáhà ọlọ́run wá sọ ọ̀rọ̀ ti kúrhàn lẹ́yìn ìgbà tó ti sọ ọ́ àwọn tíra mẹ́tẹ̀ẹ̀ta orílẹ̀-èdè tó sì kẹrin wọn tí ó sì ń bí ìpín náà ní ṣàbúrá kó lè bá àjà sí pé òǹkà wọn pé gbogbo àwọn kúkúrú sàmàwí àpáta ọlọ́run sọ̀kalẹ̀ ọgọ́rùn-ún kan àti mẹ́rin àwọn mẹ́rin orí ẹ̀ náà wà rí àtàwọ́rá ìnjílà sàbúrá alukọ̀rán làwọn bàbá wa gbà ní a máa fi kọrin tá a bá lẹ́nu wọn wípé tó bá ṣe pa èkó láàyè. bàbá موسى نبوة إلى موسى قد قرآنكم سلما Ọlọ́wọ́ nínà làbí máa kápàrù bí ọyá ti láì, dájúdájú àwọn tí wọ́n ṣe àìgbàgbọ́ sí àwọn ohun wà alukurana àti omi náà ṣe bọ́nà lọ́sàn àwọn kútùbù sàmàwíyà ó ní ọlọ́run ẹjọ́ àwọn tí wọ́n gbàgbọ́ láwùmú aṣáàbù ṣàkídùn ìyàtọ̀ lágbára tó lè kókó yọ jẹ́ tiwọn wà láàrù àti ìsun sí ń ti kọ́ lọ́ọ́ mẹ́jẹ wá ń yà ó ọlọ́run ní òun lọ bá tóun ní gílágìlà àyà lọ́dọ̀ àti sún lọ́lá gáálíbù àlámùrì ọ̀sẹ̀ tó lè bọ́ lọ́run tó lè kojú ọlọ́run o lórí gbogbo lọ́nà ńlá ló borí ẹ̀ àláyámú náà ò ṣe é hun kò sí ìnira tó lè di ọlọ́run lọ́wọ́ nínú ìjà síwájú yìí wọ́n wà yídì yìí láti kọjú náà àdéhùn tọ́lọ́run bá ṣe àti láti jẹ́ kí ìlérí tó bá lérí kó wáyé ìlérí ìyà lọ́gbọ́n jẹ wá ń yà ọ́ tí wọ́n bá ní àwọn méjèèjì wọ́n ṣàdé fúnra wọn ọ̀rọ̀ dáadáa mi wọ́n lè rẹ́rìn lọ wọ́n ṣàdé ṣùgbọ́n tó bá di pé wọ́n lérí lọ ni ó wọ́n lérí lọ ni ó abọ́rè ọ̀fẹ́ kò ní fẹ́ da àwọn alátúnṣe ọ̀yà ti ti bọ́ okùn ṣòkòtò ìyàtọ̀ tó wà láàrin wáàdù àti wàyí dùn láàrin pé náà láti ti ń bẹ̀rẹ̀ tafsir pé wà á ní fún mi ní ha wá dùn á mi ní ha wà ìdùn. iye tí kúránù pín sí òun náà ni àwọn àfáà ni wọ́n tò síbi mútìlù ya ún ìyá ìmẹ́ka yẹn ọlọ́wọ́ ń ṣàlàyé pé ṣúǹtì káàmì lòun ààkùkú bàtí ń ṣàdí ìdàtẹ̀ bẹ̀rẹ̀dọ̀ ní mẹ́ni àṣọ òfẹ́ tó bá ṣẹ náà ni lọ́yọ́ kí nínú àgbà mísìlì àádùn ìyàtọ̀ náà lè fi jẹ nìkan kò sẹ́ni tó lágbára rú ẹ̀ ẹ̀yìn ìjẹ rẹ̀ ọmọ jẹ wá ń yà lórí jẹ́ pé àmì àkíyèsẹ́ ní wá bẹ́ẹ̀ pé a ti kà á nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lójú ayé àmì bíi kíkẹ́ àtọ̀là máa ń bá ìrántí ni gbogbo rẹ̀ nǹkan tuntun ò sí mọ́ ẹ̀ẹ́dìgbọ́ àtìgbọ́ ni náà ni ṣé ètí wọn lọ fẹ́ gbọ́ ká ní ọ̀sọ́ kò sí nǹkan kan tuntun lọ fẹ́ gbọ́ nǹkan tuntun tó ayẹ́pẹ́

Ah. torí náà ìwọ tó mọ̀ pé wọ́n ì ti wí òrí wọ́n wá ní wírí wọn náà jáde ọmọ kó múràn tí wà. ohun a fa ìrántí ló jẹ́ kì í ṣe nǹkan ká lè mọ̀ pé ìyá ọlọ́run kò tó balẹ̀ sí gbogbo ọ̀nà ọlọ́run ìyàṣẹ́ ọlọ́run sáà máa ń ilé máa wọn tó bá gbẹ̀bùn nǹkan agbára ẹ̀ka ọmọ sọ ẹnu ẹ̀ o. ọlọ́wọ́ kan tí òjíṣẹ́ lámọ̀ọ́nà tí ò rí ó wá béèrè wọ́n lára rẹ̀ ní lá náà sì lágbára ah, ah, kí dé báyìí tó ti tó àná ni a lọ́ba lọ bẹ̀ wọ́n lọ́ba bá arákùnrin yẹn ó ti fẹ́ máa rà mọ́lẹ̀ áà ah, ah. ẹnúbì ní kí ló dé báyìí èwo ló ṣe ọ́ irú àdúrà wo lọ́ọ́ máa ń ṣe olùwà máa ṣàdúrà àbẹ́bí ní bóòlù ṣe sọ bóòlù ṣe ṣe ní òun náà mọ́ pọ́lọ́ ńgbà tí àlìkà máa tẹ́rù ń bà ń pọ̀ lòun bá ń sọ pọ́lọ́ ìyàgbọ́ ọba fi jẹun lọ́rùn dákun tètè fi jẹun láyé

Ọlọ́run jẹ́ tọ́lọ ń bá fi ń jó náà tán, ọlọ́pẹ̀ ọyá ìmọ̀lẹ́kà ẹ̀fún tàjìdì ìlú ẹ̀. Ẹ̀fún fún alára míì, ó tóbi tí ó rí ọmú dáadáa. Láàmú ṣe alọ́mọ náà. Àti ayé. كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا من عذاب إن الله كان عزيزا يقينا سورة النساء آية 60 أشاء العاجي وليكم كيو عاجي لنا ọ̀nẹ́mi bá kéde ó ní ta ọlọ́kọ̀ báńkì bá tọrọ pé yàtọ̀ lọ́wọ́ èjì ọlọ́run kò otu ọláyé lọ́ńkọ́ ó tó bẹ́ẹ̀ ó léwọ̀ ọlọ́run kẹ́mi láyé tún kẹ́mi ó lè bá ọ mọ̀ pé ọlọ́run ti sọ àyà kalẹ̀ fún wa pé rọ́bà náà áàbì náà kí ìlú ni yá ta, wàfi ní àìlà bí àgbàlùfà wàfi ní àgbà àgbàlùfà. ó ní kí ló ṣe àtọ̀ sọ bẹ́ẹ̀ ó ní wọ́n lọ ṣera rẹ̀ wọ́n lọ fa rìkìrì tí ó wọ́n lọ fa ìpele rẹ lórí o ọlọ́run yìí ṣe ohun tó gbé ọlọ́run lọ́fẹ́ fún ọ kò ì tí ì fún ọ tán. bá kàn parẹ́ kalẹ̀ wọ́n ni ya amẹ́nuwa tọrọ ìdáríjì ọlọ́run fún ọlọ́run dákun bá ní ṣẹ̀dẹ̀ fún ló kó bá ọ torí àwọn gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ máa gbẹ́dì kan ló fún àwọn àtàyè ìgbèlè rẹ lórí o tó ibi tá a ti wá lọ oní ọlọ́run sọ pé náà làdínà gáfàmì bìáyà ti láì yé jẹ́ àwọn tí ń ṣe àìgbàgbọ́ sí àwọn ohun àmì ọlọ́run bìáyà tí wọ́n máa ń jámù alukóraánì ní jẹ́ ọ̀rọ̀ táà ń náà lọ sọ wàgẹ́rù àtúnmí náà. olúwa ní iye ọjọ́ àwọn tó sọ aláìgbàgbọ́ sí yóò takò ó làwọn mú adáàbò ṣàdídó yàtọ̀ lágbára ń bẹ fún wọn wà láàrú àti ìsan ṣéǹtì kan ọlọ́run ọba tóbi ó sì jẹ́ ọba tó níyà lọ́dọ̀ nǹkan kan ò lè gbé ọlọ́run lọ́wọ́ o kòkó bàtà ń ṣàdídà ní yẹ́bẹ́ ìyà tó lé kókó ní mọ́ ní àṣọ òfin tó bá ṣẹlọ́run. lọ́yọ́ kí nínú àlàmísìlì àádùn tó yẹ pé ẹnìkan ò torú ìyà bẹ́ẹ̀ láti fi jẹ nìkan. ọlọ́run tún tẹ̀síwájú ó tún ròyìn ara rẹ̀ ọlọ́run ní ròyìn ara rẹ̀ wo òpera rẹ̀ jẹ́ra rẹ̀ lọ́lọ́wọ́ bá àmẹ́ni tí ń sọ̀rọ̀ ọlọ́run ní sọ olúwa ní dájúdájú òun ọlọ́run lọ́yọ́ fàlẹ́ ìṣẹ́gun ìtumọ̀ káàrì ní gbogbo tí máa ń bẹ ọlọ́run ní gbogbo tí ń bẹ kankan ọ̀pá mọ́tò sílẹ̀ àrínì nínú ilẹ̀ pọ̀lá tí sàmáyà àti nínú sọ́nà pàápàá lìílì nìyí bìmáyà ká òfin álámì ní kìláyé wàjúsíháyé wàá sọ̀rọ̀ náà bìsíkìrì lè ánà lè ásà. láyà tàjá wà súnmọ́ nǹkan kan nínú gbogbo tí máa ṣẹlẹ̀ ní álámù álámù ní ayé ní kìlẹ̀ láti inú nǹkan méjèèjì pàjú sí háyé àti láti inú eji. méjèèjì nǹkan méjèèjì yẹn òun nílẹ̀ àbọ̀dásírù ó ní wàhásọ́ọ̀hún náà nìdíkírì ọlọ́run dá méjèèjì yẹn ó dá sàlẹ́sà láti dárúkọ ẹ̀ ní sọ́nà àtìlẹ̀ lẹ́ánà lẹ́ásà nítorí pé gbogbo nǹkan tá a bá lè fọ́ gbámú báyìí tá lè rí sójú lẹ́yẹ tàjẹ́ wàsáwò máa lè rí pé gbogbo ohun tí ń bẹ nínú lórí ilẹ̀ kọ́ wà ní máa hmm, jẹ́ anúṣì kò ṣe ìtọ́gba mọ́fọ́lọ́hún ọlọ́run ò sí ìdúró wà òun náà lọ́ba tó ṣe pé yíṣà wu ìròkúrò sílé ààrẹ ààrẹ pé fàyàṣà wà bó ṣe o wọ́n olúwa ní òun tó ṣe pé yíṣàwìrì fún ìbílẹ̀ àríhánì òun ya fọ́tò oyún sínú àpò òbí kẹ́rẹ́bàyà ṣááwù bóun ṣe fẹ́ mẹ́sùn kúrà tí ń wá òun ní ṣàtì wábàyà ní wàṣàwádìí wàgẹ́rì sáálíkà ibi tó lọ́n ti ń bá sọ̀rọ̀ ìfẹ́ ó fẹ́ ká ronú pé àjẹ́ ah, nǹkan kan ọlọ́run tó jẹ́ nǹkan ọlọ́run lòun lòun yàtọ̀ tó yín sínú àpò òbí ilé ọmọ tí ń bẹ lára àwọn ìyá yín kéèfà ẹ̀sẹ̀ wù bóun ọlọ́run ṣe fẹ́ ní sùkú ràtì ẹni òun fẹ́ òun ṣe lọ́kùnrin wọ́n ò ní sàtì ẹni tó ń fẹ́ òun ṣe lónìí wọ́n bẹ̀yà á ní ẹni tó ń fẹ́ òun léèyàn funfun wọ́n ṣàwádí dí ṣe lòmíì léèyàn dúdú wọ̀gẹ́rì sáníkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwò mi sọ́nà ewo lọ́lá fi kúrọ́ mẹ́ ewo lè kúrọ́ fábí ayé aláàyè ọ̀bí ẹni ọjọ́kùnrin inú wa ìyẹ́lọ́ mẹ́bọ́ oṣojọ́kùnrin ṣọ́ọ̀mà ebi ìgbà bí mẹ́fẹ́ la mọ̀ pé kí la bí sáàmù nǹkan gba ẹ̀ oṣojọ́kùnrin ni ẹni ó sì jóbìnrin owó ọdún obìnrin ọmọ bó tó wọn nígbà bí ìtàn ọlọ́run náà èyí tó bá wo ohun lòun máa dá wọn aṣọ ẹlòmíì lẹ́yìn funfun wọn aṣọ ẹlòmíì lẹ́yìn dúdú ah, iṣẹ́ ọlọ́run lórí wo. Àtàbáràkà láàrú. Ọlọ́run akẹ́ ọ kú sẹ́wọ̀. Akẹ́ ọ akẹ́ ọ ah, wọ́n dá wa àjọra ah, ah, wà ní bẹ́ẹ̀ ni àjọra wa kódà ọlọ́run sọ ìkan kan ní iṣẹ́ ìyanu ẹ̀ ọ̀nà ọ̀fán wa ìkójì orí bákan náà tẹ́lò ní ìkẹ́ tẹ́lò ní ìpínrín tẹ́lò ní ìfẹ́ tẹ́lò ní ìfún kó lè yẹ ọ̀nà dára wa mà nínú òkun báwa ọlọ́wà ní ọkùnrin ni àwọn tá a jọ ń gbé lẹ́yìn náà ti sọ̀rọ̀ ahmed lamani ló sọ̀rọ̀ lẹ́yìn náà lọ àti wọ lọ́sọ léyìí ó a sì dá pẹ̀ a sì rí. àbí ọlọ́ni òun lọ́ba tó ṣe pé yíṣàwìrò fún ìbílẹ̀ àríyá mi kì í fàyà sáà wù ú òun ya fọ́tò oyin sínú àpò bí ẹ ti wáyé bóun ṣe fẹ́ lòun ṣe ní sùkúrà tí wa òun ṣàtìyàn ẹni òun fẹ́ òun ṣe lọ́kùnrin ẹni òun fẹ́ òun ṣe lóbìnrin tó wáyé gbágbára wa ní mélòó mélòó èèyàn jẹ́ ọmọ sún fún ọkùnrin lọ́láwọn àdá ló yóò sì máa fún lóbìnrin sáá obìnrin tó àwọn òtí kòtò lọ́dọ̀ wo ẹlòmí ò sí máa bí ọkùnrin sá ẹgbẹ̀rún ọlọ́run tẹ ẹ̀fọ́n lómìnir àwọn àmì ìtún ó fọ́ ni ṣe ọlọ́run o ọlọ́run wá fẹ́ràn yẹn rẹ̀ ọlọ́ni láìláì ìlàhù wàlẹ̀ àṣẹ́sọ̀lẹ̀ ẹjẹ́ àjọ pé ó láìláì ìlàhù wàlẹ̀ àṣẹ́sọ̀lẹ̀ ọba bí ọlọ́run sí o sọ gbọ́ o yí múlíkì nínú ọlá rẹ̀ àlẹ́ àkíyèmù lọ́lọ́run bàtọ́ gbọ́ ọba ọ̀jọ̀gbọ́n fi súnlẹ̀ ìhìyè lórí gbogbo tó bá ṣe ó kù ṣẹ́jú márùn-ún ọwọ́ sáà ṣẹ́jú márùn-ún àwa fẹ́ fi padà sí àáyà tí ọjà kọ̀ọ̀kọ́ yìí ah, ọlọ́run ṣàánú wa pọ̀ ṣàánú wa ìdákùnrin méjì àká ẹja máa pe ọlọ́run ó ti fún wa ní ah, oore ọ̀fẹ́ báàgì máa pè ṣé wá rí nígbà ọlọ́run bẹ̀rẹ̀ súráì tó ṣe bísí nìláìtàn. tó wá ayé pé alif nígbà wá fẹ́ pe ayé àkejì olùwà ní Allahu la tó pọ̀ níbẹ̀ nínú ayé ayé àtàrí nínú èyí tó jẹ́ sí pé tá a tún fẹ́ ṣe ìwé ala ụlọ anyị la anyị la huwa ebe awa alakala ama lu ayai ama lu ọnọdụ afọ alaghi ayai n'ime kwuraan ismo ismo ndị alia azam ni. níbi tó ti pé Allahu la ilaha illa huwa ẹjẹ́ pé o Allahu la ilaha illa huwa ẹjẹ́ ẹ̀kan sí. àlàyé tí bẹ́ẹ̀rẹ̀ ni pé ó bẹ̀rẹ̀ pẹ̀lú súnmù jàlálà ó tún wá ń bá lọ títí ọwá tún dúró lórí ìdọ̀míìrù rẹ̀ náà wípé òun lọba tó ṣe pé kò sí ọba ní àfòun ọ̀nà mẹ́fà láti wá rí ọ̀nà àkọ́kọ́ tá gbákàrà súrà kejì àáyá two fifty pé wọ́n àjọba ọlọ́run kò ṣe ẹlòmíì àbò kó tún tó máa wí nǹkan míì kọ́kọ́

ẹlẹ́ẹ̀karùn-ún tábà tún lọ wo ṣúrọ́tù námúlì ṣúrà twenty seven àyà twenty six sọ pé. tọ́lọ́ lọ ẹlẹ́ẹ̀kẹfà wà rí irun ọgọ́ta kẹtàlá wá rí pé. ọ̀nà mẹ́fà kúránù. ṣe o. tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ismu jalala tí ó tún wá bá débi dọ̀míìrù rẹ̀ kó tó máa bá nǹkan yìí lọ ìmọ̀nà pàtó wà ní àwọn àti tẹ́wọ́ sọ́nà ọlọ́run wọlọ́wọ́ tó ṣe pé kò ṣe ẹlòmíì náà fi wọ ọlọ́run ò mọ́pàá wádà sáì dára dákun ìbínú rẹ̀ kápó kó òfin apátápátá ní méjì náà sí wàhálà. àlágbára ah, àbínú rẹ wọ́n jẹ wá ń ọ lọ jẹ wá eh, ń ọ ọmọ alùpùpù ayé sí ìlà ìparí ẹ̀ bèèrè ń bá ọfẹ́ ni ó oṣù bèèrè ní jámúhù máa ń bá dáadáa ní gbogbo wa náà gbogbo wa a. rẹ̀ ọlọ́run ní jẹ́ kó sí wa náà àbẹ̀ ọmọ pàádà sáìdá o gbogbo wa láti bọ̀tún rí o àwùsùlùmíláì múnà ṣe ìtọ́nù ọ̀jẹ́ akọ̀ ìmúra ọ̀nà láti bẹ̀rẹ̀ àwà parí ẹ̀sìn ayatal kò sí àwùsùlùmíláì múnà ṣe ìtọ́nù ọ̀jẹ́ Allahu la ilaha illa huwa ẹlẹ́ẹ̀kejì sóràtù nìsáì àyà 87 Allahu la ilaha illa huwa ẹlẹ́ẹ̀kẹta sóràtù tọ́hà àyà kẹjọ Allahu la ilaha illa huwa ẹlẹ́ẹ̀karùn-ún Ah, àmì ẹlẹ́ẹ̀kẹrin ni ẹlẹ́ẹ̀kẹrin ni kálá wọn ní sọ́ọ̀tù nàmúlì á tún Allahu la ilaha illa huwa ẹlẹ́ẹ̀karùn-ún káwọ́ sọ́ọ̀tù àgábùnì súra kẹtàlá Allahu sí <clears throat> kí a máa dàníyàn sí o bàbá <clears throat> fẹ́ ni ọ tọrọ o orí ayé àti tọ̀run ọlọ́run ṣe fún wa o àwùsù mi láì nínú sọ ikọ́ ní ìrọ̀jí ní bísúmì láì ràánà ní ìrọ̀jí aláwù láì láì láhùwà aláyù kọ̀yúmù látàwùsù sínú tó wà lánàá láwù mẹ́fì sàmọ́wà tiwà mẹ́fì láàrídìí máa ń dá àlàdí àṣùfà òní ìdàwó ìlà àbíyídé nìyí yá lámùnà bẹ́ẹ̀nà àìdí himuwánà àlìfàhún wàlá yòóyé túnà àdìṣẹ́ hímí nílì nìyí ìlà àdìná ṣáà wàsí àkúrísí yòówù sàmúwàtì wàlá àrùdà wàlá yàrá òdò ìbùsùn náà wà wálé àlẹ́ yòlẹ́ àṣìí. الحمد لله سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين